Happy birthday to you. Happy birthday to you. Happy birthday. Happy birthday. Happy birthday to you. nice. mo wálé báwo ló ṣe mọ̀ pé ní birthday mi. Ah, wálé báwo ló ṣe mọ̀ pé ní birthday mi. come on girl mo ti celebrate birthday for in the past have you forgotten ah. and i foresaw it pé ọmọ celebrate ẹni church eh? ah. you see sórí gbogbo scenario tó ń wo yìí it was perfectly planned mo mọ̀ pé ọmọ celebrate ẹni church eh? So before now, mo ti make up mind mi láti abducted from the church, and that is what we did. My darling, good to see you again. Oh, look prettier, prettier, prettier by the day. Good to see you again. Okay, let's go straight to business. Shori B2Y, officially, this is your room. Ah. Yes, you are right. Gbogbo nǹkan tó máa need be cross, Bible, candle, incense, uh, bell, etc., etc. ló ti wà nílẹ̀. Mm. Shori, to bá ní any other thing that you would need, that is not here for now please jẹ́ ká mọ̀ okay uh, secretary take note no, understand. wọlé wọlé Joe, lè yóò dáa kò dáa tó o kò dáa to o sórí sórí gbogbo I feel like crying. Ìgbà imo I feel like crying. Ìgbà money, I'm a change person. It's emotional. Eh, máa rí pé tó ṣe kúnlẹ̀ yẹn, ó ti miss me Oh, very emotional. Listen, listen, my dear, no, no, no, no, no, no. Your mission is simple, very simple. Ṣó ń gbọ́ mi? Ṣorí màláìka tó máa ń all the time yẹn nígbà tí màá tiẹ̀ jọ wà tó fi many warnings timo, mo gbọ́ tó yẹ pé gbogbo nǹkan tó sọ came to pass olùmọ̀ máa bá mi pè ń ah. so that anytime tí èmi àtàwọn tèmi tàbá lọ fún iṣẹ́ operation or any other thing tó máa fún wa ní owó màláìka máa ah. ṣọ́ wa lọ máa ṣọ́ wa bọ̀ àwa máa ríṣẹ́ àwa dẹ̀ máa make good money then then then but listen listen very important at any time also tó bá jẹ́ pé danger wà lọ́nà màláìka ẹ gbọ́dọ̀ inform wa so that a ní gbégbèsè that's just it ṣẹ́gbẹ́ kò ṣe jẹ́. olúwa wọlé.